بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه قال الحافظ بن حجر رحمه الله وعن أبي هريرة رضي الله عنه قال قال أبو القاسم صلى الله عليه وسلم لو أن امرأة اطلع عليك ولو أن امرأة اطلع عليك بغير إذن فحذفت فحذفته بحطاك فتقع عينه لم يكن عليك جناح وفي لفظ لأحمد والنسائي وفي لفظ لأحمد والنسائي وصححه ابن حبان فلا دية له ولا قصاص هذا الله الله عز وجل في أوقات ركية في محمد صلى الله عليه وسلم kí ọlọ́run bá gbé ọ̀sẹ̀ tí ó gbé àtàwọn ará ilé àtàwọn ìjọ rẹ̀ àti wo yòówù tó wá jẹ́ ọmọ Islam tó fi jẹ́ ògbé nìkan lọ́jọ́ kájọ wà nínú wọn. yẹ bí sáà ń bá lọ nínú sẹ́dù gbèlógbè mọ̀rán ní kìtàbù jinayat Ibn Hajar sọ pé hadith lọ́sọ̀lẹ́ nǹkan àkàtàn òun náà ni hadith sí Imam Ahmad gbawo àti Nasa'i ibn hibban náà gbà wá ó sọ pé àdìsọ àsọfíìbù ni ìyẹn tó àdìsọ tó sọ nílẹ̀ ni. látọ̀dọ̀ abu hurairah kọ́lọ́nkọ́ yọrù sí i ó ní kọ́lá abul qasim òṣìṣẹ́ ọlọ́run tí àdàgbé rẹ̀ jẹ́ abul qasim sọ̀rọ̀ ó sọ yìí pé law anna mura'an ittala alayka bighayri idhnin sẹ́nìkan bá lọ nàgàwọ̀ ọ́ láì ṣe kó fún yọ̀ǹda fàhàdàpàtàhù bẹ àfà lọ́wọ́ amú òkú kékeré lójú lójú lù bàbá kàdà àyìnà lọ́ba wa bà lójú jẹ́ ìkànnì ojú ẹ̀ bá fọ́ lámìyàkùnmọ́ àlẹ́ ìkàdúnà ò ní ẹ̀ṣẹ̀ kankan níwájú ọlọ́run. o ní ẹ̀ṣẹ̀ kankan níwájú Ọlọ́run yẹn ni gbé pàápẹ́tì èèyàn èèyàn ló ní. sẹ́ni kan wá jẹ́ pé ibi tí ìsáàyè rẹ̀ lọ́ba rí táwa lílé lọ́ba sọ lójú ẹ̀ bá ti fọ́ ọkàn torí kó ti kọjá àlà ọlẹ́tọ̀ kó dáàbò bora rẹ̀ ọlẹ́tọ̀ kó dáàbò tó ti tàbò sí pẹ̀lú àmọ́ nàgàwó òhò rẹ̀ nínú ilé rẹ̀ ọyà sọ̀tẹ́ tó ní fẹ́ǹsì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ń wù ọ́ láti ibi fẹ́ǹsì tiẹ̀ kó tó dé péjì yẹn ìwọ ọkọ sọ pé kọ́mọkọ̀ ju yìí wíńdò rẹ̀ sọ náà dọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ wà nkẹ́kẹ́ tí ọ̀jẹ̀ gàgà tó fi lè jẹ́ kò ní máa rí ọ níbi tó wà pẹ̀lú fámìlì rẹ̀ gbogbo ti yéé dì ó lè má di mínì kọ́pọ̀lọpọ̀ nílẹ̀ káàrò jùlọ ń gbẹ̀rẹ̀ kálukú ó ti yẹ pẹrẹ òwò rẹ̀ náà tẹ́lẹ̀ bí wọn ọ̀dọ̀dọ̀ wá wò náà ti gbé ta ṣùgbọ́n ní àwùjọ sọ́jà àwùjọ Islam tí kálukú ṣe fẹ́ǹsì ara rẹ̀ kí ọ nàjú lágbàlá pẹ̀lú ìyàwó rẹ̀ èyí ìyàwó rẹ̀ mọ́ há mọ́ra tẹ́lẹ̀ yóò ti ní ẹ̀ dànù tòkàn wá jẹ́ pé nìkan máa wá wò ní stéèjì yẹn tó ọlẹ́tọ̀ọ́ kó dayè pẹ̀lú àbíkọ́ sọ́lókò tókò ń bá ti déédéé ojú rẹ̀ asán mi òun ò ní kéèyàn ọmọ ọmọ sàjẹ́sì ojú ẹ̀ ká mọ̀ sí gbọ́ yìí o ṣùgbọ́n àyè tó bá tiẹ̀ wà wọ̀ ọ́ lójú. lójú olùfọ́ òní bí àwọn ọ̀nà sọ̀rọ̀ fama ní ìtàdà àlẹ́kò fọ àtàdù àlẹ́kò bìtìlì má àtàdà àlẹ́kò ń bá kọjá àlà tó gbàgbére sí yín tó ṣe tí kó tọrọ jẹ ẹ̀yin náà wá lẹ́kọ̀ọ́ sí fún ṣùgbọ́n ẹ

ọbọ ní mímọ aljuna oná ni alisim lábìyàkùn àlẹ ìkẹjùnà yẹn pé kò sí ẹ̀ṣẹ̀ kankan bí ọlórí bẹ́ẹ̀ ni òfin nàbíyà kankan onílé ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ sọ pé bàláàdì ẹ̀ta láwùú wọlé àtẹ̀fà fífọ́ lójú tó afọ́ lójú yẹn ò ní bí àgàgà tó sàn onú lẹ́tọ̀ọ́ fún olùfẹ́ ẹgbẹ́ sàn. so àdìsí àwọn onímọ̀ máa ń sọ lábẹ́ dáfọ̀rọ̀ sọ ẹ̀lì ká taari ẹnba fẹ́ ẹnba ẹnba gbókè ẹnba fẹ́ ṣe àyídá sí ni ká taari ẹnba bá fẹ́ lágbára ẹni ń pè ní dáfọ̀rọ̀ sọ ẹ̀lì àdìsí ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn ibnu hajar sọ ibi rọwáwò ahmed wàlá arba ilẹ̀ tìrìmìlì ìmọ̀ muhammadu àti àwọn asáàbù sunan mẹ́rẹ̀ẹ́rin ni wọ́n gbà wá. Tirmidhi nìkan ni òfin nù wọn wọ́n sọ ha ha wo Ibn Hibban Ibn Hibban sọ pé àdìsọ wà sọ̀hí wù mí wà fi ìtìnádì ìtìláfùn ìtìnádù ẹ̀ ìtìláfùn bẹ́ẹ̀ ìyàgbẹ́nu bẹ́ẹ̀ ìdìpánu ẹ̀. yẹn sọ àwọn sọ sọ ha ha àwọn sọ sọ ha ha afáwọ̀ abdullahi bin abdulrahman al-bassam ọkọ̀ yìí pé sọ̀háhu ibn hibban wà wúwa hadithu maqbul ibn hibban ọkọ̀ pé hadith yẹ wà sahih hadith tó ṣe é fẹ́ wọ́n gbà ní. ntọ́wọ́ abẹ́ náà ní fi ọ̀rọ̀ wá látọ̀dọ̀ al-bara bin aazib kọ́lọ̀ ń ló fi ọkọ̀ yìí pé qada rasulullahi sallallahu alaihi wasallam. أن حفظ الحوائج بالنهار على أهلها وأن حفظ الماشية بالليل على أهلها وأن على أهل الماشية ما أصابت ماشيتهم بالليل ó ní nínú ìdájọ́ àdéhùn sallallahu alaihi wasallam oní àdéhùn ọ̀sẹ̀ wípé àwọn tí wọ́n bá ní ọgbà tí nǹkan oko bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ran lè jẹ́ nínú ojúṣe wọn ni pé kí wọ́n máa dáàbò bò ó lọ́sàn-án ìdáàbò bò lọ́sàn-án yẹn ojúṣe ti ni tẹ́ran bá débẹ̀ lọ́sàn-án gan oúnjẹ ọ̀fẹ́ lọ́lọ́ jẹ torí ẹni tó mọ̀ kó ní nǹkan oko níbi táwọn fún yẹn kò ní jẹ́ kí ẹran ó débẹ̀ láti lọ jẹ́. wàhánà hefzol máa ń ṣe àtẹ̀lé ilẹ̀ ara àhìlíhà àwọn ẹran ìdáàbòbò tiwọn ìtọ́jú wọn ọ wà lórí àwọn tí wọ́n ní pípé kọ́mọ́tàfẹ́ àgẹ̀rẹ̀ lọ́sibí oko olóko lálẹ́ tọ́ba jẹ́ pé lálẹ́ lẹ́lẹ́ lọ́wọ́ oko olóko lọ́jẹ́ ẹlẹ́ran ni ó ṣe àtúntàn ìyẹn ṣe oúnjẹ ọ̀fẹ́ ọyẹ kẹlẹ́ran kó mú ẹran tiẹ̀ náà tó lálẹ́ wàhánà àlà àlìmáṣíyá máa àkọ́ abàtúmáṣíyá tó ń bẹ̀lẹ̀ àwọn tí wọ́n bá lẹ́ran tí wọ́n bá mẹ́ran wọn tó nítorí bá ṣẹlẹ̀ sí lóru ọ̀rùn wọn lọ́wọ́ àwọn. bó ṣe jẹ́ pé àwọn ọlọ́gbà tí wọ́n bá dáàbò bọ́ gba wọn tẹ́lẹ̀ ti débẹ̀ lọ́sàn-án gan ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ yẹn wà tó ìdí òjò ọlọ́sọ̀lọ́lọ́ àlùfẹ́lá ń tọ́ka sí nu hadith yìí náà ni pé custom àṣà ó pàtàkì gan a sì mọ nílàpá nínú ìdájọ́ sẹ̀ríà ibi tí

gbogbo tí so negligence tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ èèyàn yẹn kó bí ọ̀rọ̀ tí yìí ó ṣe tí ò ṣe a máa di ọ̀ràn tí yàn lọ́rùn ẹni tí bá ń dráìfù lọ́sàn-án kó wo títì dáadáa tẹ́ran bá kó sí lẹ́sẹ̀ tó bá fi pa ọ̀ràn tí ọba ṣẹlẹ̀ òní ọ̀dà òní ọ̀tàn ṣùgbọ́n lálẹ́ ẹlẹ́ran mẹ́rin ètò ẹran tó bá lọ jánà ọ̀ràn tó bá tẹ̀lé láti bẹ̀ ẹlẹ́ran ní ọ̀kan torí olú ti ni o olú ti àti ètò gbogbo ti yéésì olú ti àti ètò bẹ́ẹ̀ náà ni ọmọ èké tí ò tí ìtò gba láìsẹ̀nsì àti ò tí fún láìsẹ̀nsì kọ́ bá lọ drive tó fi fa wàhálà so family rẹ̀ náà ni ọ̀sán rẹ̀. mo rò pé kéèjì tòtò báyìí tẹ̀lé o ti tí ọba ti ọ̀ràn rẹ̀ o ní yọ tán ìyẹn jẹ́ ìdá ilé ìbámu sí ìdájọ́ ànábi wa sallallahu alaihi wa sallam. àdìs sọ́sẹ̀ lélẹ́yìí Ibn Hajar sọ pé muttafaqun alaihi Imam Bukhari àti Muslim àwọn náà ni wọ́n gbà wá ìtumọ̀ ìgbà àdìs sọ́sẹ̀ tẹ̀lé lẹ́yìn ó ní ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal kọ́lọ́ǹkọ́ yọnu fi fi rajulin aslama thumma tahawwal nípa arákùnrin kan tó gba Islam lẹ́yìn ìgbà náà lọ́ba tó sọ fún ìsìlì Yahudi. so yahudi ni tẹ́lẹ̀ ọgbà islam ọba tó padà sí yahudi yà kọl òtítọ́ lọ́sọ̀rọ̀ làdì ọ̀sọ̀rọ̀ àfẹ́ ike la ajiritu hasa yuqtal ẹ ẹ mu'adh bin jabal ọsọ ike laa la ajiritu hasa yuqtal òun ò rí jókòó bí títí wọn fi pa ọkùnrin yẹn kọ̀bọ́ ọlọ́ọ̀hìn wọ́rọ̀ sọ̀rọ̀ ìdájọ́ ọlọ́ọ̀ni ni àti fa wàkàánà kọ́dí tùtù yìí kọ́bìlà dàlẹ́ wọ́n ti ní kó túbá lọ́dọ̀ ọlọ́run kọ́ padà sínú Islam síwájú kó tó wá di ẹ̀ǹtí wọn pa. وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه رواه البخاري nínú àdìsí eh, abdullahi bin abbas kọ́lọ̀ nǹkan yọrù sí i ó ní òṣìṣẹ́ ọlọ́ọ̀sọ́lá lọ àdìwọ̀sọ́lá sọ yìí pé ẹ yòówù tó bá jírò rẹ̀ rẹ̀ ó fi rẹ̀ lẹ̀ ọba ló ń fi ẹ̀sìn sọ ìlú ẹ̀yà apá lọ́wọ́ olùbùkárì àdìsí ọ̀fẹ̀sẹ̀ rẹ̀ ìjùmọ̀ bùkárì lóbi ló gbà wá. àdìsí fún wa. lórí gbólú ọlọ́run tó sọ pé alìsílámù yá alùwàlà yorùbá àlè ìsìlámù iná ni afọ àdìsí àdìsí ọ̀sọ́lá tó yẹ pé ìsìlámù yóò máa lo òfin nǹkan mi ò gbọ́ ògbó kojú ìsìlámù lọ. ẹ̀ńbà ti gba ìsìlámù ó ti gba ìsìlámù ó ti rìn pọ̀ mọ́ àwọn mùsùlùmí ó ti rí àṣírí àwọn mùsùlùmí ó ti mọ jíjẹ mímu wọn lílọ bíbọ̀ wọn ó ti mọ̀rú àwọn tí ẹ máa bí sọ̀rọ̀ tí ẹ bá wà láàrin ara wọn tọ́ba ti gba Islam tọ́ba tó wà lùmọ̀ sí Islam mọ́ lábẹ́ ìjọba Islam ó ti lẹ́sọ̀ tó wà ṣùgbọ́n kí wọ́n tó ń pa wọ́n sọ pé wọ́n yẹ̀ wò kọ́mọ̀jẹ̀ pé nǹkan kọlu láàká yìí padà sínú Islam kí ló ń ṣe ọ́ tọ́ba takú ìmọ̀ọ́mù ọ́ pàṣẹ ìfúnfún ọlọ́pàá. yọ jẹ ìdí àjẹkù lórí tó tí wọ́n pè ní mọ́ṣáláṣọ rìdà. àdìsí alákọ̀ọ́kọ́ àdìsí Mu'adh bin Jabal yìí ó implimẹ́ǹtì ẹ̀ nígbà tó ìkùn mi ẹ̀ ó ní hàdà qada'u rasulillah ó ní qada'u wa ẹsùn ọ̀pẹ Mu'adh bin Jabal àdìsí ó fi adájọ́. tọ́nà lọ sí ìlú yemen ọmọ nǹkan ìdájọ́ ọlọ́run àti òjijẹ́ rẹ̀ tòní wọn fún wọn fẹ́ pé a'lamukum bil halal wal haram Mu'adh bin Jabal inú ẹ̀ tọ́mọ̀ nǹkan halali àti haramu jù àwọn sàbí àti ìwà sallallahu alaihi wasallam àwọn náà ní ni o wọn náà ní Mu'adh bin Jabal wọ fún bẹ́ẹ̀ ní ọ̀gáàbí àdéhùn ni o ẹ̀ tọ́mọ̀ nǹkan fara wọn náà ní bẹ́ẹ̀ ní ọ̀gáàbí radiyallahu anhu ẹlẹ́ẹ̀kejì ni àdìsí Ibn Abbas tí yóò bá ti ẹ̀rù ní tí ò yọ òtí ọlọ́run sọ̀rọ̀ bá àdìọ̀ sọ pé máa ń bá dàdà dìní náà kú fákúrú dínú rẹ̀ mẹ́rin náà ní Islam ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí tó tó wá chéńjì ẹ̀sìn ẹ̀ ọlọ́dún kan bí ẹ̀yà ìdájọ́ pípa ìjọba lọ́wọ́ torí tó individual ẹlòmíì ọkàn pẹ̀lú kejì ni yóò ní ọlọ́run fi islam mọ́ ni tí ò sì rí bẹ́ẹ̀. gbogbo tí yéé sì ọ̀rọ̀ rẹ̀ ọ̀lọ́ kọ́ọ̀sì kádájọ́ ìdájọ́ pé ah ọdẹ eléyìí fèrè kádà ní kámkámù. tàbí ìmáàmù déédéé. tí deede ti déédé àlàádìl tó wòye sọ̀rọ̀ rẹ̀ tó tó wò ti islam tẹ o ti lẹ́tọ̀ọ́ gbogbo a. bẹ àwọn kan nípa àlámọ̀rí ẹ̀sìn àárẹ̀ ń bẹ àwọn èèyàn kan nípa àlámọ̀rí ẹ̀sìn ẹni tí èsè mùsùlùmí fẹ́ẹ́ fún gbogbo islam pátápátá kò sí náà ti ń fẹ́ mbẹ́ yọ wà mọ́ try láti fi look for àwọn àyè táwọn èèyàn mọ christian tí wọ́n mọ ti sọ̀rọ̀ sí islam yọ mọ́ try láti wò ó ọ̀nbẹ́nu ẹgbẹ́ pé ń ṣe islam ṣùgbọ́n irú ìwé táwọn èèyàn bá ń kọ ní ń kà. tó náà wàá gba ìròyìn tí wọn ẹni tí ìfẹ́ ẹ̀ka ṣe mùsùlùmí tí òfin ṣiṣẹ́ tí islam rìn tí islam ọjọ́ ìjàmbá lórí àìsí kọ̀fẹ́kẹ́fẹ́ atlan ọ̀rọ̀ orí afẹ́kọ́ sọ nípa àlámọ̀ islam. àwọn orientalist nínú wọn. wọ́n sọ wípé àníbọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àjọ sọ̀rọ̀ sọ àdìsí kẹ́ wípé kò lẹ́sọ̀ sí yọ pààyàn àti nítorí nǹkan mẹ́ta kan ẹ̀ńtọ́ pààyàn pa àbòsí fún ọkọ̀ bẹ́ẹ̀ náà sì ni ti sì náà tó tó di abilékọ àti tó bẹ́ẹ̀ ni asáríkù ìdí níbi alùmùbáríkù lè jẹ̀mọ́ à ẹ̀ tọ́fẹ́sìn rẹ̀ lẹ̀ tọ́jú ẹ̀sìn rẹ̀ lẹ̀ tọkọ yìí sí àwọn ìjọ mùsùlùmí. wọ́n wàá máa hámà lórí wípé sáwọn mùsùlùmí ṣùgbọ́n tí ọba ní mùfáraka lè jẹ máa nù yéésù ni wọ́n pa yorùbá ni òye àtàrí kùlùmí nìyí ẹni tó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ wọ́n ní kọ̀ǹdíṣàn kan yẹn alimọ̀bárìkì lè jẹ máa tọ́jú ẹ̀yìn kọ́ gbogbo jẹ máa mùsùlùmí wọ́n ní kọ̀ǹdíṣàn kejì yẹn kótó di kó wọ́n pa ṣùgbọ́n tó bá yẹ pé táríkù lè dín nìyí ọ́fẹ́sì rẹ̀ lè lásán ni ṣùgbọ́n kẹ̀kẹ́ kí alẹ́ táríkù lè jẹ̀ máa wọ́n ní wọ́n nípa ni. àwọn tí ẹ ń sọ ju àwọn tí ìfẹ́ ẹ̀ka ti mùsùlùmí ni o àwọn ọmọ mùsùlùmí ẹ̀ wá gbàlẹ́ ni wọ́n fi yẹ ẹ̀dọ́ wà rí sílẹ̀kù tó tọ́ tó torí pé Islam sọ kí láì kíra àbùkù láì sí láti yàn lórí ẹ̀sìn pẹ̀lú bọ̀ ìdílé jẹ́ ìgbé islam ìsìlámù ọgbà islam ó finú fi dọ̀tí mi kò sì gba islam ó finú fi dọ̀tí mi pé ó sẹ́ńpù pé kọ̀yẹ́ kọjá pé mi láwà ní ẹni ká pa wọ́n wá wá bóun ó ti ṣe bóun ó ti sọ̀rọ̀ tí ọ̀dà nípa àwọn àdìsí yẹn bí kò ní òrìlẹ̀ bí kò ní àwọn bí kò ní àdìsí eléyìí ó ti pa sí ẹ ní tètè mọ̀ pé rídà ti rídà ti lárúbá jẹ́ ń sọ ẹ náà lè wo rídà ẹ ní kàwé lẹ́rù rẹ mú so mọ́sálásó rídà ipe ẹ̀tọ́ kó mọ̀ kó nù ẹ̀ kí ni ìdíyà ìjẹ rẹ̀ wọ́n ti gba kárí yunifásitì nàìjíríà dáadáa wọn fẹ́ẹ́ gba àwọn fẹ́ẹ́ pé ìwé ọ̀rẹ́ntálìsì wọn ń kà àbí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ntálìsì. wọ́n gbàgbé wípé àwọn èèyàn kan bẹ tó ṣáájú wọn kí ẹ jẹ́ jàhádùúgbà nílẹ̀ lẹ́hìnlẹ́mọ̀ àwọn èèyàn ńláńlá nínú ẹ̀sìn Islam ní a gbọ́ Islam yìí ju àwa yìí lọ táwọn máa máa kọ́ sínú síra wọn pé dà ọ̀rọ̀ nípa ẹni tó bá kú mọ̀ lẹ́yìn Islam tẹ́lẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ pé ìdájọ́ kí wọ́n ìgbésẹ̀ bá ti ní kó padà tí ní ẹ̀sìn islam ọba padà ọlẹ́sọ̀ fífa lábẹ́ ìjọba islam ọwọ́ àlọ́dọ̀ imam maliki ọwọ́ àlọ́dọ̀ imam abu hanifa ọwọ́ àlọ́dọ̀ imam jafi ọwọ́ àlọ́dọ̀ imam ahmed kọ́sẹ́nì kẹta tó di àgbẹ̀ nínú wọn lẹ́yìn lẹ́yìn kan wá kọ lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí ìláwọ̀ àtọ́gbà láti mọ̀ nípa islam ní àlọ́ ọmọ ọwọ́ á ti ń kankan ju pé lákàdá gbogbo ẹ pèsè padà sí disney lásán tí àwòrán kọ̀ọ̀kan lọ wà wò náà ebi islam náà lọ kí láì kíláà fi di. pépọ̀ lẹ́tọ̀ọ́ ká tú láti yẹn lórí ẹ̀sìn ọwọ́ á ti islam mọ́jọ́ á pé pé tí ọba gba islam rárá àlẹ́tọ̀ọ́ ká kàn fa àtọ́wáyé kó wá pèsè wà pẹ̀lú ogun lájọ àlùjọ ogun. ṣùgbọ́n gba islam lẹ́yìn ìgbà náà ló tún wá fi islam lẹ̀ gbogbo ti ézì sọ̀pé àwọn àwọn ògbé bí bàtà abẹ́ fọ́ọ̀sì kejì láti máa bẹ́ nínú islam kò sì rí bẹ́ẹ̀ nínú àwùjọ tó a ti jẹ́ àwùjọ islam àwùjọ mùsùlùmí ìdájọ́ ọlọ́run yẹn nínú ẹ̀ náà ní Saudi Arabia tó ń gbádùn títí lónìí tí ò sì yẹlẹyẹlẹ rí rí rí dé. nínú àwùjọ fún wọn. ìwọ tó bá wọn kó irun inú ilé rẹ lọ wà. ègbọ́ wà wá ń ta láti báwọn yẹn sínú lọ́mọ ọmọ abúlé rẹ́kọ́dù à nílùú wo. <laughs> kódà ilẹ̀kùn ilẹ̀kùn tọ́ọ̀bù ó ti parí ọ̀bọ̀rọ̀ tọba tọ́ba sílẹ̀ yóò ju bí àjùṣe ń ṣe wọ́n ní ipaati inú sẹ̀mí wọn àti inú àwùjọ wọn ńlọ́kàn òfin lé ń bẹ̀ bí ilé òfin lé ń bì ní àbá mú ọkàn yẹn tó lè kàn bí yọ̀bẹ̀ kárí ọgọ́rùn ẹgbẹ̀rún lè mú nǹkan yìí. ìjọba tá a fà wá bá wa ń ti lábẹ́ tẹ́sí a ń ta jókòó ti pé abdali ọba rí pé ilé ayé ti ń parẹ́ ọ̀rọ̀ láì òpè ayé làwọn amúnikílódé oníkéyìn òbí mọ̀mọ́ torí kọ́ fẹ́ jalè ó sì wàá gun fẹ́ǹsì òun fẹ́ǹsì ọwọ́ abọ́ sínú kọ́ńpáǹdì tọ́ba lọ dá lẹ́sẹ̀ nígbà tó sọ̀kalẹ̀ ńkọ́ <laughs> onídàájọ́ wọn ti bí fún ọ̀gbọ́rú ẹ̀yìn mẹ́jìnà éjì rẹ̀ ti ti lọ bí ìtàkì éjì gbàdà olùwọ̀n ọ̀gbọ́rú ẹ̀yìn mẹ́jìnà. <laughs> kí ló dé dé jẹ́ káwùjọ yẹn orí báyẹn ẹni tó ń ta gold nígbà tí nǹkan tó ń bàjẹ́ lọ ni o ẹni tí ń ta gold yọ wà mú ilẹ̀kùn gíláàsì gíláàsì pure glass wọ́n ti wá fi bí aluminium kan báyìí wọ́n ti ṣe kíì sí lára yọ wà tì kó tó lọ kírun nígbà tí nǹkan tó bàjẹ́ ni o wọ́n ní tẹ́lẹ̀ gbogbo wọn bá ti rọra ju aṣọ lẹ̀ báyìí sí ẹnu ọ̀nà sọ́ọ̀bù tí ẹ bá lọ aṣọ tó gùn bí ìgbàanù báyìí ẹgbẹ́ kò sọ́ọ̀bù òde bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ẹnì kankan ò ní wọ́ bẹ́ẹ̀ ta ó sọ́ọ̀bù yóò sí lọ́ọ̀ ìyẹn gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ yọmọ lọ sí ẹ̀ wọ́n ń gbòdì fún àwọn àjòjì ń wọ̀ yìí tí ẹ ti ń manipulate díẹ̀ díẹ̀ lọ́wọ́ adé báwọn náà aṣọ ilẹ̀kùn gíláàsì náà ní o lọ́wọ́ àtìpa ẹ àti ìkọjá ẹ̀ torí pé yọ ọjà ilé yọ àwọn yọ sákèrè pé téèyàn á lè fi lọ kọ̀m̀píà pẹ̀lú àwọn tí àwọn tó yẹ pé máa ń bá dálàdì náà fà kùdù tó wúlò fún wọn. tòkè ṣe pé kọ́sílù pé fáyàn gangan ni tájẹ́ tàbí aim bí kéde pé kó lè jẹ́ ìdíwọ́ fún bàjẹ́ kó lè jẹ́ ìdíwọ́ fún àwọn ìbàjẹ́ kan ṣùgbọ́n wò lè gbọ́ yé ńgbọ́ yẹ kó wọn ọ̀rẹ́ dí àti sọ̀rẹ́ dà kó fi hàn wọn ọ̀rẹ́dí àti ju ìbàjẹ́ tọwọ́ ara wọn gán àwọn tí wọ́n kọ̀rọ̀pù ju nǹkan mi lọ wọn mọ kọ̀rọ̀pù ẹlòmíì ní ojú táyé tí ò rújú rárá gbọ́fẹ́ fi lè yan báyìí ní ọmọ ọkọ báyìí tó pé gbogbo èyí lọ ni wọ́n máa fún ọ tí wọ́n wọ́ ìgbéyàwó àti ọ̀gá <laughs> tó bó onírú àwọn yẹn bó wọn ti fẹ́ gbọ́ ilé ìgbé yóò fi wàá jẹ́ pé yóò ní lápánú ẹ̀mí wọn yóò ní lápánú àwùjọ wọn. ojú nùwé ti Islam táwọn mùsùlùmí kọ ipe ìdíyàjẹ fún ẹni tó bá bìkà dà tó kó mọ̀ tí ọ̀sẹ̀ ní padà kó nu ẹ̀sìn Islam lẹ́gbàá tó ti ṣe tẹ́lẹ̀ bí wọ́n bá ti ní kọ́ padà sínú Islam tí ò padà àjẹkọ́lẹ̀ tó ti ti pa òṣèlú ọ̀sán sọ́lá sọ pé máa ń gba ìjàlá yìí náà wú fọ́kúrú àti sọ̀hí ìfisọ̀ ìbùkárì ẹ̀ ń bá yí ẹ̀sìn rẹ̀ padà ẹ̀fà ìwọ́rú àwọn yẹn ó ṣe wàhálà tọ́pọ̀ lórí títú àdìsí sí nǹkan mi ó fi yùn lẹ́sìn ìwé kan ó sì wá bẹ̀rẹ̀ lórí Bukhari Bukhari wo àdìsí onígbàwà ìgbà oníyàbí wọn wà máa fi tẹ́tẹ̀ sùn pé àgbóyé ẹ̀sìn lọ́fẹ́ fàyọ fún ámbìtà àkọ́kọ́ ni gbogbo Islam lọ́fẹ́ ti sùn àti lọ́fẹ́ fún gbogbo ẹ̀ palẹ̀ tí o bá mi fi the same person tó sọ̀rọ̀ tó ń ṣe tàwílò hadith ọkọ̀ ẹ̀sìn yìí ń sọ pé tẹ́lẹ̀ ọba jẹ ilé ọjẹ tẹ́lẹ̀ ọba jẹ ilé ọjẹ wàhálà ti ń ṣe kiri wọ́n kiri sáàjì Kùránì wọ́n kiri sáàjì àdìsí wọ́n kiri sáàjì tàrí fún Islam wọ́n sọ̀rọ̀ tí ọ̀dà ń pa àwọn sábẹ́ àníwọ̀ sọ̀tọ̀ náà. wọ́n sọ̀rọ̀ tí ọ̀dà gba documentation káwọn yẹn láwọn àgbà láwọn àtọ́jú àníyàn wọn dáa nígbà tí wọ́n du àtàrí kùlù bíi nìyí àlùmọ̀fárí mo tí tó. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n sọ̀rọ̀ pa hijab hijab sàárẹ̀ ọkàn wọn iná ìjọ wọn mọ̀ sọ́nba rẹ̀ fún ìtẹ́ bí ẹ̀ nígbẹ̀sìn lọ́wọ́ wọn ẹ lọ́ wo wọn kẹ́ lọ́ wo fi ayé wọn àwọn tẹ́ jẹ́ mùsùlùmí inú àwọn jẹ́ mùsùlùmí inú wọn ya wọn ẹ lọ́ wọ wọn tí wọ́n tó kọ́ tó ní ẹ̀sìn. yóò ṣe wá rí àǹfààní fún mo rò pé kí yéésì tó ìyí ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ sáyẹ̀sì àwọn ọ̀tá islam náà ni wọ́n gbára lé tó fasọ́hà kéèyàn dáńtọ́ kò gbọ́dọ̀ tàn yàn jẹ ìyá igi èbó igi ègbó ń bẹ́ lẹ́nu ẹ̀ èbó èbó náà èbó náà ẹgbẹ́ àwọn ọlọ́yà ti wọnú ọlọ́run àwọn àwọn ọlọ́yà àtàwọn adájọ́ èbó tí wọ́n wọnú ọlọ́run àwọn olóṣèlú èbó tí wọ́n ọlọ́run tí wọ́n máa kówó jẹ ní kòkúkò tí wọ́n sì máa panu pé rárá kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tí wọ́n máa èbó èbó ńláńlá ó yẹ pé nǹkan báyìí làwọn fi gbé nǹkan báyìí làwọn fi gbé nǹkan báyìí làwọn fi gbé ẹjọ́ sì gbé èbó tó wọn ilé ń ṣèjọba lọ́nù àwọn náà ti di yàtọ̀ kò gbé èbó tó wọn àbọ̀ gbé èbó tó wọn kò gbé èbó tó wọn kí á láǹfà ní èbó dókítọ̀ èbó dókítọ̀ dókítọ̀ kẹ́mísírì kọ́lẹ́gbẹ̀ẹ́. èbó dókítà ọtụtụ jọba ẹ zoology ah. tòkí aláǹfà ní èbó èbó tó akọ rẹrẹ táwọn abalẹ ayé jẹ tí gbèsè ayé ò lè fáwọn èèyàn kí ní ẹ tó Ibn Hajar sọ pé rọwáwò Abu Dawud wọrùwà tó wò sí ọ Abu Dawud lọ gbà wá àwọn tí wọ́n sì ṣe gbígbà wá rẹ̀ àwọn tó ṣe fọkàn tán rẹ̀ látọ̀dọ̀ Ibn Abbas kọ́lọ́nkọ́ yọnu sí òun àti bàbá yìí Ibn Abbas ìgbé anna ahmed kàánì ti láwùú ń mú eke ọkùnrin kan jẹ́ afọ́jú ọwụwa á ní ọmọ wọlé ó ní ẹrúbìnrin kan tó ti wọn lọ ẹrúbìnrin tí ọba ti dọmọlúwàbí tó sì wà pẹ̀lú èèyàn èèyàn lẹ́tọ̀ọ́ sàsárà pẹ̀lú ẹ̀ sàsárà yìí tó kọ́ gbádùn rẹ̀ tó súnmọ́ o kì í báyìí mi lè fẹ́ lọ gbé ìdájọ́ ẹrú fọmọ ọ̀dọ́ torí ààrẹ ti ń bẹ lọ́kàn rẹ̀ ètò ọmọ ọ̀dọ́ ẹrú sámúsámú ti ń mú ní ogun Islam tí ò sí ìdọ̀mọlúwàbí fẹ́ pé èèyàn lọ́wọ́ á ní èsì kọ́ ya lò lọ́dọ̀ ẹ̀ nìkan ìwọ ló ní ìwọ ìpín kí ẹni jẹ́ fún abójógún rẹ̀ ọlẹ́tọ̀ kó ti tàtàrì pẹ̀lú ẹ̀ kí wọ́n pe tàtàrì gbádùn rẹ̀ tuntun mọ́ ọ ṣùgbọ́n tó bá ti lè lọ lóyún mọ́ ọ lọ́wọ́ orí bí ni o kò rí bí ni o obì láàyè ni o obì lókù ni o ọsẹ mọ́nú ni o tọ́ba fi lè gbẹ́mìí mi òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ti dọmọlúwàbí òfin tí Islam wá ní ọba àfẹnusọ́sọ́ dọmọlúwàbí báwọn fẹnusọ́sọ́ dọmọlúwàbí lóògbà tó ọba ti túlẹ̀ kọ́ ọ̀sọ́ dọmọlúwàbí tọ́wọ́ ẹ̀yìn ọba ti lè kú báyìí kò ti dọmọlúwàbí ìní à ń pè ní ummul walad ṣùgbọ́n ummul walad nínú èdè lárúbáwá ìyá ọmọ ní jẹ́rẹ̀ ṣùgbọ́n terminology ni ètò ẹrú tó ti lóyún mọ́ tó ti lóyún fún olówó rẹ̀ ẹlẹ́mìí lè sọ pé ẹrú tó fi bímọ fólówó rẹ̀ ní ọba fífi lọ ọba fífi lọ tó nǹkan èdè ní dùn ẹ̀dá lábájá kọ́ ẹlẹ́dọ̀ọ́ dùn. <laughs> ọ máa mú ọ máa mú oyún tẹ ọ wálẹ̀ mhm. tọ́ba sáàtì lóyún lé tọ́wà kọ̀ǹfàmù oyún rè ọ awálẹ̀ ọ̀dàjà aláǹgbà àbí òtòbí bí aláǹgbà tòtòbí tá aláǹgbà ọtí ọtí ọtí di mú wàhálà yìí. abọ́jú yẹn wá ní mú wàhálà yìí kan tẹ́sítọ́mù nàbíyà sallallahu alaihi ìmọ̀ ń bú àdìmẹ́bí wa wọ́tàkọ̀rọ̀sì ìmọ̀ sọ̀rọ̀ ànábì láì dáa èdè lárúbáwá ni látàkọ̀ àlàyé mọ̀ sọ̀rọ̀ àdá nínú òwò àkáà ní kí nǹkan ọjà bọ́ àdókò tó wílẹ̀ èyí tí èyí lẹ́yà sí takọ̀ àbí tó yàtàkàlà màá ní òbí tú ń sọ̀rọ̀ ànábì wọ́n sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ láì dáa fàyẹ̀nì háàhá ọkùnrin wa sọ fún mọ̀sẹ̀ fàlà àtẹ̀ntẹ̀yìn kì í jáwọ́ mbẹ̀ yọ mọ̀ fọ́lẹ́ra wọn èbú ara èbú ogbó ẹ̀ àbúkọ̀ fàlà máa ká nàdà àtàlẹ́ ìlàdín nígbà tó wá di òwúrọ̀ kan àkàtàlẹ́ mẹ́fọ́wọ́lì lọ́ba mú ọkọ̀ tó igi tó ṣe pé bí ọkọ̀ wà ní ẹnu rẹ ti tó tó lẹ́nu mọ̀ láti di gálà onáà ní kílẹ̀ o kéèyàn kó parun bá nǹkan ìmùtúmọ̀ gàálà àti kọ́tùlù gíìlà ó ti ṣáájú lọ. àbò ní àbò ní kílẹ̀ tí gbèdá lé àgọ́dù onídàrájú kàmá dàrájà lè kúrú nu wà gàálà hum mà gàálà hum wàlúmọ́rù bẹ́ẹ̀rù mọ́kànlélẹ́yìn gàálà bí mánà ahlaka. so ọwọ́ amú igi yẹn tí ẹnu rẹ̀ mú tọ̀jà aláwo fi bá fi nìhà ọkọ̀ fi lé ọkọ̀ fi tẹ̀ níkùnrin wàtàkà àléhà ọwọ́ arọ̀gbọ̀ kulè lórí kò kúrò fọkọ̀kadà lọ́ba pa ọwọ́ akún wọn lọ́wọ́. فبلغ ذلك النبي صلى الله عليه وسلم ìyẹn wá dé kí do anabi wa sallallahu alayhi wa sallam faqal alashahadu anadama hada ẹ̀jẹ̀ rẹ̀ fi túmọ̀ sọ yìí pé ẹ̀jẹ̀ rẹ̀ ti di apán yẹn pé ọkùnrin yẹn kò sí kí sọ́ọ̀sì kankan lórí ẹ̀ kò sẹ́kàn kankan lórí ẹ̀ kò sí bí àkankan lórí ẹ̀. àwọn afáàmọ́ sọ ń bi síkìú ẹ̀ bá bú ọlọ́run á sọ kókó túbá ẹ bá bọ́ ànábì wa sallallahu alaihi wa sallam a nígbà tó bá rẹ̀ ó tilẹ̀ pẹ̀lú yóò máa. tọ́wá ti dé tàbí ẹ ti gbọ́ mọ láàrin ìwọ àti ẹ o lè gbòó tú wá mọ tọ́wá ti dọ́dọ̀ imam kálá ó tilẹ̀ tọ̀ sí fífa. so torí ẹ̀ ló fi jẹ́ pé ìlú fi dámàtì kọ́ ni dámàtì abẹ́jú àjùmọ̀ àwọn tẹ́ ti pátán pàtón tí a ń ti ti àmì wa sọ́kọ́lá ọlọ́run tí ó gbàdá torí làwọn mùsùlùmí ń gbìyànjú níbẹ̀ àwọn gbọ́dọ̀ pa wọn kó fi lè kọ́ ẹlòmíì lọ́gbọ́n kò sáájú níbi àná ti gbégbé tẹ́ ẹ ṣe mọ̀ níra ọjà wọn lásìkò yẹn nígbà tí ìjọba wọn ò gbégbé tẹ́ tọ́tọ́ lórí àwọn èèyàn yẹn. má ti ní àtàkì fàtànàkì àdúgbò sallallahu alaihi wasallam ọbẹ̀ bí sọ islam kò lẹ́tọ̀ láti fi ní yorùbá túbà rẹ̀ o ti lẹ́tọ̀ ti fà wọ́n ní olùkọ́ alábùdá ló fẹ́ dé báyọ̀ wá àtàwọn kíra nàná. bẹ́ẹ̀ ni làwọn kẹ́ bá ti sọ̀rọ̀ nǹkan àtàbí àdúgbò sallallahu alaihi lọ́nà tó gbàdá wọ́n fẹ́ bí sọ islam. àwọn orientalist bí ẹ ṣe kìrìtẹ́ẹ̀tì gbani kìrìtẹ́ẹ̀tì àwọn wọ́n kìrìtẹ́ẹ̀tì mọ́tàlá rídà ńgbọ́ yà ó tún máa sọ̀rọ̀ àwọn tàbí ìfẹ́ láìda gbogbo tàbí kẹkẹ òfin lọ́dọ̀ ọ̀run ìgbẹ́ bá ti gbàdí ìdùà àbúrò rẹ̀ àwọn sọ̀rọ̀ láìda Usman a nínú tàbí kò lè fà mí ebú burúkú rẹ̀ wọ́n lọ wà negligent ó ti fi nǹkan falẹ̀ jù ìní inú wọn pé àbúrò rẹ̀ àbúrò pé òkúrọ́ ni ó ti lolo ọdún mẹ́ta pẹ̀lú àdìsọ̀ sọ́là kọ́ ajẹ́pàdé tilẹ̀ ní ọkọ̀ ju gbogbo ẹ̀ tó gbàdí ọkọ ọdún mẹ́ta náà sọ̀kálà mọ́ pàkúdà lọ́gbà islam ó ti lọ́wọ́ ajẹ́ pàdé ìṣẹ̀lẹ̀ wá pọ̀ ju gbogbo àwọn tó ti sáájú ẹ̀ lọ. àwọn orientalist wọn mọ sọ bẹ́ẹ̀ àtàwọn tí ń kàwé orientalist. ṣùgbọ́n gbogbo ẹ̀ ló létí làwọn mùsùlùmí ti tètè ẹ̀ wọn wá ní ká ìsì àwọn mùsùlùmí hù bí wọ́n ti kà wọ́n àwọn dèdè nínú àwọn ọmọ wa wà máa gbá sí wọn. láì ṣe pé ka ti táwọn mùsùlùmí sọ lórí ẹ̀ nígbà yẹn pẹ́ sí rẹ ni ìwọ náà wájú fa ẹ̀ náà ká ń táwọn tó ẹ lọ ta nù wa kọ̀ṣẹ́ èyí ń sọ̀rọ̀ ọ̀sọ́kùsọ̀ kọ̀ṣẹ́ náà orientalism developed after the three hundred years ẹ̀nà ní sọ̀sọ́là ní ẹ bẹ̀rẹ̀ wàhálà wọn anamisa sálàmù àbójúrí ìgbàgbọ́ táwọn ẹni àkọ́kọ́ ní sí ìlọ́wọ́ àti transfer transfer transfer tó gbọ́dọ̀ tó wáyé gba àwọn èèyàn yóò gbọ́dọ̀ tó kúrọ̀ tó táwọn èèyàn kan bá ń sọ nípa ẹ̀sìn Islam kí wọ́n sì bìlọ́ọ̀gì sí ṣe twentieth century nineteenth century eighteenth century àti kọ́kọ́ bu àwọn èèyàn àkọ́kọ́ kí wọ́n bìlọ́ọ̀gì sí sixth century seventh century eighth century tó ti lọ tipẹ́tipẹ́. àwọn àmọ́ gba àwọn ẹni kẹyìn gbọ́ ànígbẹ́nu àkọ́kọ́ gbọ́ àmọ́ gba àwọn ẹni tí èsì ìsìlámù mùsùlùmí gbọ́ ànígbà àwọn táwọn mùsùlùmí bá sọ gbọ́ àwọn tí nǹkan tó ju wọn ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ti dáìkẹ̀ àmọ́ gba ọgbọ́ àwọn tó sojú wọn jẹ́ ti lákọọ́lẹ̀ àyàn àdìgbà yẹn gbọ́ irú sádàkọ̀ nìyẹn nìfà hypocrisy nìyẹn ìwà bíi ìmọ̀ nàmúnábìtì àbúrò àgbà ìsáàbù tó sọ ọkọ̀ ọdún mẹ́ta dánù bó ṣe gba ìsìláàmù lọ́lọ́ inú mọ́sáṣá àti sọ̀tọ́là mi gbé olùdólórí àwọn alùpùpà àwọn alùpùpà tí kúrò àtọ́ka sí ìlúfúkàrọ̀ ìlẹ̀bí iná hajaru ẹ̀fí ìlẹ̀bí ìlà ìrántí àyà yẹn dáadáa mọ́ sọ alùpùpà ẹlẹ́wọ́ fẹ̀sírì kúrúkúrú tóbi àtàwọn fẹ̀sírì mi olórí àwọn alùpùpà ní Abu Hurairah radiyallahu anhu inú mọ́sálásí ilé wọn. ànágbà sára bí ó ti yọ ọ̀tọ̀ ni ọjáde láàárọ̀ ni ọwọlé lálẹ́ ni gbogbo ògbésẹ̀ rẹ̀ ni ni ẹ ti tẹ̀lé ẹtọfà yìí lẹ fún tà gbogbo fi ẹnu yẹ pé bí ṣe ń lọ bí ṣe ń wá ní lọ bí ṣe ń ní wéra ẹlẹ́ẹ̀kejì ebi bọ́lọ̀ ń kó fún ní àgbọ̀yé àdúrà nípa sọ́làm ọgbà lẹ́gbẹ̀ẹ́ ìkejì nu ẹlẹ́ẹ̀kẹta gbígbà wá tí ń gba àdìsí wá nípa pé ọ̀rọ̀ ayé fún àdìsí láti wà nípa sallallahu alaihi wasallam ó ìṣòro ayé fún mímọ transfer rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ lẹ́dúró àbátò tó bí ti pẹ̀lú òṣèlú ẹ̀ lẹ́dúró mọ́tò tó bí ti pẹ̀lú ẹ lè kú ẹ ibi náà àlùjọ bí tiwa ní òkèlè àti àwọn mítọ̀ ẹ pé ẹ̀mí wò ó lẹ́yìn àdébù ọ̀sọ́lá lọ́wọ́ àdébù ọ̀sọ́lá tẹ́wà fi wíwá fún wíwá tẹ́mi rẹ̀ bùrì. ìkànnù ẹlẹ́ẹ̀kẹrin ẹ ṣàkíyèsí gbólóhùn táwọn tàbí gan bá ń wí lọ àdéhùn àwọn àáfàá tiwa àwọn ẹ̀síwájú tiwa àwọn ní ẹ̀kọ́ lórí ẹ̀ tí àbúrò rẹ̀ wá sọ pé tẹ̀mí ìjọba tó lọ láì sọ lọ́lá àlùkọ́lá bí ọkùn gbọ́gbọ́ tí ànábì sọ báyìí ó fi jẹ́ ara rẹ̀ gbọ́dọ̀ àwọn àdìsí yẹn kéré sí àmúrò tó lè láì sọ lọ́lá àlùkọ́lá àbẹ̀kọ́lá tó lè láì sọ lọ́lá tó lè láì sọ lọ́lá àlùkọ́lá ó túmọ̀ sí pé kèé ṣe ń ọgbọ́ lẹ́nu tàbí mímí. ànábì A bẹ láyé ànábì tàbí wọn ò sì mara wọn ló kù wọn gba nǹkan làmọ́rí wọn. sòkò ní ìdíkọ́sẹ̀ máa sọ pé anábì dị kiri arọ̀ kiri láàrin ní ẹ máa sọ láàrin. náà ní kọ́ọ́là rasulillah sallallahu alayhi wa sallam inú kọjá kọ gbọ́ inú kọ gbọ́ lẹnu lẹnu ṣùgbọ́n èyí tó sojú abẹ́ kojú ni pé sẹ́mi ìtò rasulillah sallallahu alayhi wa sallam mo fi ajá ara mi gbọ́ àdúrà èyí tó rasulillah sallallahu alayhi wa sallam yẹ kọ́ àdúrà rẹ̀ wọ́n wá di fẹ́ ṣé ìdílé àwọn méjèèjì wọ́n wá jẹ́ gbogbo ẹ̀kọ́ pé òṣèlú jẹ́ pé àdìjà búrẹ́ àlọ́pọ̀ yìí. àwọn míì ti wò sí ti ọmọ tí a ń jọmọ mùsùlùmí náà jẹ́ pé àárẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ń bẹ lọ́kàn mí ba ọlọ́wà gbàjọ bí yẹ ẹ̀rọ wà ní sinébù tó sọ lọ́ba àwọn àpapọ̀ rẹ̀ àlùkò rọ̀ ẹgbẹ́ pé tó gbèsè ayé ti ni bóyá òde nípa ẹ̀rọ mélòó kúrọ̀ àdébùrọ̀ sọ́lá لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبا ẹ má bú àwọn tàbí èmi o tẹnìkan kan ló ní tó bá ná gúrú jù lójú ọ̀nà ọ̀tọ̀lọ́ kọ́dà ẹ̀jẹ̀ bí òkè òkè kò tó ìdajì kò tó mú ju ẹ̀yọ kan táwọn bá ná lójú ọ̀nà ọ̀tọ̀lọ́ àbí ìdajì níbi. bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ àìjà rọ̀bí aláàánì àtàwọn mìíràn ìwé kìí ṣe pé gbogbo ń tá a bá sọ fún yín lágbẹ́lẹ́ tọ̀nà àdébí sọlọ́lá àlè ọ̀sọ́lá wàláàkì náà nù káwọ́ mú láàánà àdébí lẹ́kẹ̀lẹ́ èèyàn kan ni wá àmọ́ ti dẹ́rọ́ sísá àbí kẹfà sọ pé kábíyàmà fúlàn ìtumọ̀ ẹni pé àtọ̀ ah, ọ̀sà ti dé wọn ò ti dẹ́rọ́ ìfésì yẹn ti sẹ́kù lára alágbáwá di òní ìfésì yẹn ó ti sẹ́kù lára alágbáwá di òní àfẹjọ bàbá wọn gbé lókù tọ ọba ń bá lábáwá gbé pọ̀ fún ogún ọdún tọ ọparọ ẹjọ máa ti pọ̀ sínú lójú kan lójú kan bẹ̀rẹ̀ rẹ tọ ọba fi lè parọ́ ẹyọ kan báyìí nígbà tó yẹ kó gbogbo tó kù ti ń bọ̀ irọ́ náà ni ọmọ jẹjẹ ni mo bá mọ ada abdulrasheed ata kadda ntọtọri yóò tó máa fa ká ní kí kadda bùnà gbajà òkúrọ burúkú làwọn èèyàn wá fi rí wọn gbá ìdílé torí pé wọn ò bìrì bìrì kéèyàn lè dá àbá àbò nínú gbà kó sì máa ka kọ́là láàkọ́là rọ̀ tó tó wà máa parọ́ wọn ò bìrì bẹ̀ ẹlòmíì òṣèlè ó lè kọ́ ọmọ ká mọ́ ìyàwó mi wọn ò dùn wọlé ẹ̀sìn nígbà áà tó hàn ní là tó fàdà àbùrọ̀fì zọjọ́tò aláwọ̀tẹ́ fi wùmí láàdà wọ́n fi ẹ̀kọ́ fàáyidó bó o toro báyàwó rẹ̀ tó fẹ́ bímọ tó ìjẹ́ pé ni òkúrọ́ ni ọwọ́ àbárọ̀ mọ́ ẹ̀ wọn tó gbàgbọ́ yóò fún bá pọn káàkiri wọn ò lẹ̀ yóò fún bá kan òkúrọ́ tó ní nílùú nínú àwọn ọmọ wa náà ni bẹ́ẹ̀ ààrùn tọ́ yẹn lábá ní sọ fún wa tí òun sọ ń sọ ọ̀dùn tù ṣàlá dá bí wa di three hundred ìyẹn bí one hundred lọ́gbà islam nínú mọ̀tọ́ ní airport ìgbẹ́ngẹ́ lọ́wọ́ rẹ̀ nígbà tó kó délù tán ẹgbẹ́ yìí ti sọ fún ọ ní bó ti kó délù èyàn hundred yẹn lọ́gbà lọ́gbà islam ní ní airport ẹ gbọ́ àwọn tá a gba Africa ó tún sọ fún wa ipe nù sí nínú àwọn ọmọ ẹjọ́ sí táwọn ọmọ gbọ́ lẹ́rẹ̀ ètò tó ṣẹlẹ̀ rẹ̀ ọmọ ethiopia àgbẹ̀lọ́ lọ sọ fún ọmọ ethiopia àgbẹ̀lọ́ nàìjíríà fúlùdí àgbẹ̀yẹ ọ̀dọ̀ ẹ̀mí yá pọ̀ lórí gbogbo mọ́tò àwọn kókòrò àwà tí wọ́n lè kó fún kúrò àní ìlú ọmọ àgbẹ̀rẹ̀ bóyá ti ta ni o <laughs> ẹwu ẹwu ẹwu yà nùtù irú báyìí tí ì bá ti pé ẹ bá ń bí ìtàn wọn lè izu kẹsẹlẹ̀ sí ṣéèfù gan ní riyal so ẹnìkan ní kéèsì lọ́dọ̀ ẹ̀ nílé ẹjọ́ adájọ́ sì ni àsìkò tí wọ́n á ń ti ẹjọ́ yẹn lọ bàbá sì rèé bó ṣe ń jẹ́ adájọ́ ó tún kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ní mọ́sálásí àwọn èèyàn sì ọba àtàwọn èèyàn mìíràn àti tààrẹ náà ìmọ̀ ń pín fún wọn wá gbé bàbá níbi láì dé kẹjọ parí tán torí ẹ̀kọ́ bójúmu alọ́ba nílá àti wọ́n dáhùn láre wọ́n dáhùn lẹ́bi omi fún nǹkan fẹ́ sílé ní kíákíá ni subhanallah bàbá bá gbé wọ́n bá pé kó lọ kọ̀mítì ẹ̀ sí ebi táwọn ọmọ táwọn ọmọ kọ̀mítì ìjọba ẹ̀ sí ṣùgbọ́n bàbá náà ni yọ wà ìṣe àbí wọ́n ṣe dùdú tiẹ̀. bó ṣe di kiri nìyẹn ní bá ní bá gbé mọ̀ pé bàbá ò lè kọ̀tínú pẹ̀lú ẹgbẹ́ yẹn mọ̀ pé ó ti gba àbẹ̀tẹ́lẹ̀ bàbá ṣe sùn kánà tó o ti sọ fún ọkùnrin tẹ́gẹ́ dì sí so ntí bàbá ní kó gbé wá òun àbí tó gbé wá fún bàbá kò lè fúrẹ́ǹsì ìdájọ́ bàbá ọkàn bàbá balẹ̀ pé ibi tí hákù bá wà ló wọ́n dà mo rò pé ẹgbẹ́ dì ṣùgbọ́n tájẹ́ ti tiẹ̀ ni pé òun ti mọ̀ pé hákù bàbá ọ̀dà. òun ò sì fẹ́ ápù yẹn ṣùgbọ́n bó o ní ní qualify láti gbẹ́jọ́ yẹn gan tájẹ́ẹ̀tì so nígbà tí wọ́n wá lọ fẹjọ́ sun alimẹ́líkù Abdallah nígbà tó wà láyé Allahu yarhamu ipe bàbá yìí ọgbà owó wọ́n ní ti Abdallah pé kò possible at all kí bàbá ọba ọba ntí ọba gẹ́gẹ́ wí nìyẹn oyin lọ sí nǹkan dáadáa kò gbọdọ̀ jẹun ẹ bíráàdì nǹkan ọba <laughs> ó ní mo tẹ̀hìn ṣètí ẹni kò tí o fúnra ara rẹ ó ní lọ sí ẹ dáadáa níbi tí ẹ ń àti òdodo lẹ́yìn ìgbà náà bàbá yẹn sọ pé òun ò ṣe ìdájọ́ òun ò ká dájọ́ mọ́ ó wí lọ ẹ̀ ó sì wà ní ẹjọ́ fi sọ́ọ̀bì náà ẹ̀ kò sí ìtò ẹjọ́ fi sáméjì kò sí ìdè sáméjì tó fi tó fi ìjọ ó lóun ò ká dájọ́ mọ́ ọwọ́ apèjì nínú káwọn ẹ̀lẹ́kọ̀ọ́. ẹ wo láìpù yẹn ẹ wá wo bí wọn ṣe ń ṣe láti generation àgbàdo rẹ̀ ká dídì ìsìn tí more than one thousand kan bẹ yà jù lọ lórí ẹ̀ ẹ̀rọ báwọn ọmọ ẹ̀jọ̀ wá ṣe ń wùwà ìgbà táwọn wà gbéke ẹ̀rọ orúwà táwọn ẹ̀wọ́ táwọn ṣe lé ìlú rẹ̀ nì. táwọn àgbàlagbó ìtumọ̀ rí pé ìwà àtiwá gan-an kò tó bàtà ọmọ lọ sẹ́dá. ìwà àjọ nílùú nílùú Yorùbá yìí náà sọ ẹgbẹ́ bẹ́ẹ̀ gbéyàwó ọ̀bà tí ì dé ilé yín tí ọ̀bà tí ì so ìdí rẹ̀ kò lè délé yín láéláé tí ẹ bá di ẹrí ìrí bẹ́ẹ̀ kan ilé ẹ̀kan tẹ̀sán lé ní tí mo so ìdí ẹ̀rí wọ́n máa so ìdí èèyàn fún bí ọdún kan obìnrin wọn ti pé wọ́n ti gbé sàdá àti gbogbo ẹ̀ lọ ẹ̀ ní rí mọ́ o wọ́n ti gbé ìdí lọ sódà tí wọ́n ní tó fẹ́ lómìnira lẹ́yìn bí ọdún kan ọdún kan àwọ̀ àtọ́tún méjì tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ lè dùn ẹnìkan sẹ́ńtì kan lórí whatsapp ọkọ̀ ayẹ̀ lẹ́nu ó tún dùn yàn lẹ́nu onítọ́mọ rẹ bá ti tó lé ọgbọ́n lọ tó fi gbà ó ti díẹ̀ tẹ̀lé tó yìí díẹ̀ mọ́jọ ọ̀pẹ́ mọ́ mi à ó lè máa kẹ́kọ̀ọ́ lọ ó lè máa ṣe bá lọ sí òmìnirí sọ́ọ̀mù gàgà ọláwọn ọmọ wo àmútẹ́yẹ pé wọ́n ti tó ìdí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé fọmáàtì ni ẹ wá <laughs> tí ẹ ti ń bẹ̀rẹ̀ àwọn ẹ̀wò tí ẹ ti ń ríra àwọn tí ti ń ṣe gbogbo ẹ̀dẹ́ tí ọ̀ wá sọ pé ẹ̀ ń kàwé lọ́ọ̀dì ẹ̀rí mi ti bàjẹ́ tó lè mọ̀ ìdí kó ìdí kó o ti ń wọn kó o tètè bẹ́ẹ̀ táwọn èèyàn yẹn láàyè àdìkú ọmọ ti ó sì wà lórí ìpèsè lábá títí dìsẹ́ àgbẹ̀ ìlú ìparọ́ o àgbẹ̀ nìkan kan nínú ìparọ́ àrùbá yẹn o kẹ̀kẹ́ yìí ló rí àwọn yóò wọ́n yàtọ̀ wàláwù yẹn alámọ̀ yẹn jẹ́ kan ọlọ́run ti mọ gbé ẹ̀sìn ẹ̀sìn ìdí àdúgbò ọlọ́run ọlọ́run yóò jẹ́ ní ibi tó bá wù àtẹ̀tọ́ bá wù. so etí àwọn orientalist ń bọ̀ àtàwọn tí ń tẹ̀lé wọn tẹ̀ fún wọn sọ̀tọ̀ fún ọgbà tàbí àdégbò ọ̀sọ̀rọ̀ láàrin lọ́nà ó mọ ọkọ níbi tó mọ ọkọ níbi ìlú rọ àwọn jẹ́ ẹni olórí òkú ọ̀ tí o sì sojú wọn tí o sì ju bàbá wọn tí o sì ju bàbá bàbá wọn ìyẹn speculate ló lájẹ tó báyìí ló dáyọ̀ báyìí ló dáyọ̀ báyìí tí o sojú wọn speculations wọn yẹn ọwọ́ adi knowledge fáwọn èèyàn kan sìn ní aláwọn ìtọ́jú rẹ̀ pé òwe yorùbá mi tiẹ̀ àwọn èèyàn tó gun biafra bá tọ́jú wọn kí wọ́n ti ṣe pa síbẹ̀ wọ́n máa pa pa kí ló bí kí ló fà kí ló hẹ́ nìyí ṣùgbọ́n ní ìsìn ìṣòro wa yọ máa tọ́jú ní pé kí lè lè sọ kí lè lè wí a máa má ju ẹ̀mọ́ra wọn pé ẹ̀ eléyìí lọ́gbọ́dọ̀ àrísínẹ́gù àbẹ́lẹ́ òrì àrísínẹ́gù àbẹ́lẹ́ ìlú fún wọn sẹ́yìn wá rí sẹ́yìn wá rí fúlẹ́ẹ̀kì tó tẹ̀lé gángan ó lè rí fẹ́ẹ̀kì ẹ̀ láìláì àwọn tó fojú wọn nìkan ní ẹ̀ma bẹ́ẹ̀ sì yìí nípa tó tẹ̀lé yẹn tó ọlọ́run bá nìkan ní ọba onímọ̀ o tó ibi àdìsẹ́lẹ̀ náà ní àgbò yìí lórí pé ẹ̀ńtọ́ bá bú ànábì wa sọ́lá bá wà àdìwọ̀ sọ́lá irú ẹni bẹ́ẹ̀ ti kó ní ìsra ó sì dẹ́kọ̀ sí pípa tọ́rọ̀ ẹ̀ bá ti dọ́dọ̀ ìmọ̀ kò ní túbá wọn àti ọ̀bá ti dọ́dọ̀ ìmọ̀ wọn lè gbà túbá lẹ́yìn ilé láwọn abọ́ sí kìtàbù lùdú insha Allah ẹ̀ńtọ́ bá ní ìbéèrè